الحمد لله الذي من عمته تتم الصالحات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبده ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد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 àsìkò dúpẹ́ fún lẹ́ẹ̀kan sí tó ṣe wá lọ́kàn nínú ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam àwòye sí tí àwọn olùmọ̀wá kọ nípa ṣẹfẹ́à ìsìpẹ̀ inú èèyàn sì dádùn ipe èèyàn jẹ́ mùsùlùmí èèyàn jẹ́ ọ̀kan nínú ọmọlẹ́yìn aṣáájú ẹ̀dá anabi muhammed sallallahu alayhi wa sallam kí ni tá à ń pè ní ash-shafa'a ìsìpẹ̀ òun náà ni kí èèyàn bẹ ọlọ́run ọba wa ipe kí ọlọ́run ṣàánú èèyàn àbí kí ẹnìkan kọ́ bá yàn bẹ́ lọ kí kọ́lọ́run ọba ṣàánú èèyàn kọ́lọ́run má jẹ́ kí ọjẹ́ yàn àbẹ́ni tí a ti ń jẹ kí wọ́n mú kúrò nínú ìyà àbẹ́ni tó tiẹ̀ wà nínú gbádùn kí wọ́n ṣàlékún gbádùn fún eléyìí ni wọ́n ń pè ní ìṣìpẹ̀ nínú ṣẹ̀ríà islam ìṣìpẹ̀ ó pín sí ọ̀nà méjì ọ̀kan nínú méjèèjì òun náà ni ash-shafa'atul manfiyya ìṣìpẹ̀ tí ò ní wáyé eléyìí tí ò ní ṣẹlẹ̀ rárárárá ìṣìpẹ̀ yìí òun náà ni ìṣìpẹ̀ tí májàmú méjì ò pèsè lára alákọ̀ọ́kọ́ òun náà ni al-idhnu lish-shafi'i tó ti pọ́ lọ́wọ́ ọba ọ̀yọ̀ǹda sẹ́ni tọ́fẹ́ sí pẹ̀pẹ́ kó ṣe é irú sì pẹ̀lú ọ̀lẹ́ wáyé o tọ́lọ́wọ́n ọba ọba yọ̀ǹda ìpè kún ó sì pẹ̀ kò sẹ́ni tí ó lè sì pẹ̀ sẹ́nìkan níwájú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyà mẹ́tẹ̀ẹ̀mú kejì òun náà ni àrẹ́wọ̀ ọba yọnu àrẹ́wọ̀ lẹ́lẹ́mẹ̀ṣúrìlẹ́ kọ́lọ́wọ́n yọnu sẹ́ni tí afẹ́ sípẹ̀ fún ọlọ́run ti yọnu pé kí wọ́n sípẹ̀ ọlọ́run yọ̀ǹda kó sípẹ̀ kọ́lọ́run wá yọnu sẹ́ni tí wọ́n fẹ́ sípẹ̀ fún náà pé kí wọ́n sípẹ̀ fún irú eléyìí òun náà lọ́rọ̀ wá ń parí pé fama tanfa'uhum shafa'atu shafi'i ìsìnkú àwọn olùsìnkú oníṣẹ́ wọn láǹfààní jọ gbẹ̀dẹ̀ al-qiyamah torí kọ́lọ́run ọ̀bọ̀ yọ̀ǹda kó sípẹ̀ fún wọn bákan náà ọlọ́run sì yọnu sáwọn pé kó sípẹ̀ fún wọn. ọlọ́run bá sì sọ pé wala yashfa'una illa liman irtada wọn ò sì ní sí pẹ̀sẹ́ nìkan àyàfi sẹ́ni tọ́lọ́run bá bá yọ́nú sí bẹ́ẹ̀ ni ẹni tọ́lọ́run bá bá yọ́nú sí kò sẹ́ni tó lè sí pẹ̀ fún ọlọ́run bá tún sọ yìí pé. من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة ẹ̀ná nínú tọ́lọ̀ wọn bá fún yín sí ojú ọ̀nà ọlọ́run síwájú kọjọ́ kan tó dé ọjọ́ tí ò ní sí káràkátà nínú ẹ̀ tọ́ọ̀rẹ́ kan sì lè sọ̀rẹ́ kan láǹfààní tí ó sì sí ìsìpẹ̀ nínú ẹ̀ ṣùgbọ́n ìsìpẹ̀ lẹ́ẹ̀kejì òun náà ni ash-shafa'atul muthbata ìsìpẹ̀ tó ṣe pọ́lọ́ wọn bá ṣẹṣẹ rẹ̀ rinlẹ̀ òun náà ni ìsìpẹ̀ tó ṣe pé min Allahi wahdah àtọ̀dọ̀ ọlọ́run ويملكه سبحانه وحده أبي ويملكها سبحانه وحده ọlọ́run ọba nìkan òun náà ló sì ní kápá lórí rẹ̀ òun náà ní sípẹ̀ eléyìí tó ti pọ́ ọlọ́run ọba ọyọ̀ǹda ike ká ṣe é ó sì yọnu sẹ́ni tí wọ́n fẹ́ ṣe fún tí mẹ́jọ̀mú méjì bá ti pé lára sípẹ̀ ìsìpẹ̀ ọjọ́ ìjọ wáyé ọlọ́run sọ nínú Al-Qur'an ó ní wa kam min malakin. في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى ملو ملو لو ملائكة بنين سما تسكي سكي kò lè ṣe nǹkan kan sẹ́nìkan láǹfààní àyàfi lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tó bá yọ̀ǹda fẹ́ni tó fẹ́ pípé kó ṣìpẹ̀ tó sì yọ́nú fẹ́ni tó fẹ́ ṣìpẹ̀ fún un sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó ṣe àfihàn pípé ìsìnkú wa lórí ṣeréṣeréṣeréṣe kọ́dà eléyìí tí a rí mú wa nínú àwọn ìsìnkú tí ń bẹ ọ̀nlọ́bí oríṣi ìsìnkú mẹ́sàn-án alákọ̀ọ́kọ́ nínú àwọn ìsìnkú yìí oná là ń pè ní ash-shafa'atul 'uzma eléyìí tó tóbi jù nínú àwọn ìsìnkú oná sì ní ìsìnkú eléyìí tó kárí jù ìsìpẹ̀ tó kárí ju gbogbo ìsìpẹ̀ yòókù lọ òun náà ni ìsìpẹ̀ ńlá eléyìí tó ṣe pé kò ṣiṣẹ́ lómìn àyàfi fanabi Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kò sànàbí tí ó rí ṣe nínú àwọn anabi Ọlọ́run wọn náà sì ti mà ikú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó ṣe pé wọ́n fi islam sílẹ̀ wọn ò ṣe nǹkan míì tó yàtọ̀ sí islam ni wọ́n ń ṣe èròǹgbà ọ̀pọ̀lọpọ̀ nínú wa òun náà ní káwọn ẹni táwọn ń tẹ̀lé àwọn ẹni tí àwọn ń tọ ojú náà wọn kí wọ́n sì pẹ̀ fáwọn tó bá di jọ́gbìn ní alùpùpù kó kó àwọn rẹ́rẹ́ ó di inú àlùjẹ́nà káwọn náà dání tí ó ṣoríire ńlọ́sọ̀pọ̀lọpọ̀ dání tí ń sin nǹkan míì sí islam iná ló sì sọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tá a sí islam tó sọ wọn di ọlọ́dẹ̀dálẹ̀ nídìí ẹ̀sìn ọlọ́run lórúkọ páwọn táwọn lọ bá táwọn jọ ń sin táwọn ń sin yẹn àwọn náà lẹni tó sì pẹ̀ fáwọn tó bá di jọ́gbìn ní alùpùpù táwọn fi rálùjẹ́ náà wọ̀ ní ìrọ̀rùn ọwọ́ nínú ẹgbàá wọ̀rọ̀ muslim rahimahullahu ta'ala tó gbé jáde nínú sahihi rẹ̀ láti ọ̀dọ̀ abu huraira radiyallahu anhu ó ní wọ́n gbé ẹran kan wá sí ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n wá mú ẹsẹ̀ ẹran yẹn àdídì apá rẹ̀ wọ́n nawọ́ rẹ̀ sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n sì lánàbí nífẹ̀ẹ́ sí kó máa jẹ apá ẹran ìgbà tí wọ́n nawọ́ apá ẹran eléyìí tí wọ́n ti yan wọ́n nawọ́ rẹ̀ sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi rọra já díẹ̀ jẹ́ mbẹ́ anabi wa sọ yìí pé ana sayyidun nasi yawmal qiyama èmi la síwájú àwọn èèyàn tó bá di jọ́kùn ní alqiyama wa hal tadruna bima dhalik ǹjẹ́ wàá yé yín kí ló fà á tèmi ó sì já síwájú fún àwọn èèyàn tó bá di jọ́kùn ní alqiyama ìdí abájọ ǹjẹ́ wàá yé yín àbí òye yín anabi wa ń ṣàlàyé fún wa ọlọ́run ọ̀bọ̀ kó àwọn èèyàn jọ tó bá di jọ́ gbẹ̀ndà alqiyama ẹni àkọ́kọ́ àtẹni ìgbẹ̀yìn nínú àwọn èèyàn yóò kó wọn jọ sí àyè kan náà yóò sì mú wọn máa gbọ́ èpè olùpèpè ọjọ́ yìí ojú àwọn èèyàn ọ̀ràn kankan òòrùn sì súnmọ́ wọn yóò súnmọ́ wọn jọjọ ìbànújẹ́ àti ìdààmú ìpọ́njú àti wàhálà yóò sì bọ́ àwọn èèyàn látòkè títí délẹ̀ àwọn èèyàn ò ní lè ṣàfaradà ipò tí wọ́n bára wọn ipò yóò lè yóò burú pípọ̀ apá kan nínú àwọn èèyàn máa wá sọ fápá kan ẹ̀rí ipò tá a bára wa ni ẹ̀rí bó ti ṣe burú jáì tó ẹ̀rí ń ti ń ṣe wá ni ẹ jẹ́ àwòwò ta ni nínú àwọn èèyàn la lè wa lọ tí ó sànù abáwá sí pẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ ẹlẹ́dàá wa wọ́n ní kò sẹ́nìkan àti ká lọ sọ́dọ̀ baba ńlá wa anabi adam aleyhi salam a kò àtẹ̀mí àtiwọ́ lọ́rọ̀ bá wí o akórí ẹ̀rí ẹ ọ̀dọ̀dọ̀ baba ńlá wa anabi adam aleyhi salam nígbà tá a bá déwájú baba ńlá wa a máa sọ pé anta abuna ìrẹ́ ni baba wa o abul bashar baba gbogbo ọmọnìyàn khalaqakallahu biyadihi ṣebí ọwọ́ ọlọ́run ọba lọ́lọ́run ọba sì ṣẹ̀dá rẹ̀ wa nasakha fika min ruhi ó sì ṣẹ́ ọlá nínú àwọn ẹ̀mí tó dá. وأمر الملائكة فسجدوا لك أسقى ملائكة لسه بك وصرق له فهو النبي آدم عليه السلام اشفع لنا إلى ربك سكبة فهو لدول ولداره ألا ترى ما نحن فيه جوانا وارك بتاوى نور نبي ألا ترى ما بلغ بنا ترى أنا لنتقمة جنس جواري بيه baba ńlá wa anabi adam aleyhi salam àwọn náà wàá dáhùn pé rabbi qad ghadiba ghadaban lam yaghdab qablahu mithlah walan yaghdaba ba'dahu mithlah a ah, lu ẹlẹ́dàá wa ó ti bínú o ìbínú kan tó pé kò bírú rẹ̀ rí ṣáájú tòní kò sì ní bírú rẹ̀ mọ́ lẹ́yìn tòní. وإنه نهاني عن الشجرة فعصيته ọlọ́run sì ti kọ́ fún mi láti jẹ nínú èso gírni ṣùgbọ́n mo kọ̀ mo sẹ́lọ̀ mo jẹ nínú ẹ̀ nàṣe nàṣe tèmi tó mi lẹ́rù lónìí ó tó mi lẹ́rù tó ń ti kọ́ lọ ti sori jìn baba ńlá wa anabi adam aleyhi salam ṣùgbọ́n ìbẹ̀rù àsìkò tá a wà àti ọjọ́ tá a bára wa nínú rẹ̀ ní ọjọ́ gbẹ̀ndé alqiyama yóò mú kí babaláwa máa sọ yìí pé ẹ̀ṣẹ̀ ẹjọ́ sí àwọn sì tún rántí tó ń ti pọ́ lọ́n ti ṣàforíjì rẹ̀ fáwọn torí náà idhabu ila Nuh ẹ máa lọ sọ́dọ̀ anabi Nuha alayhi salam abasi gbéra ó di ọ̀dọ̀ anabi Nuha alayhi salam nígbà tá a bá dọ́dọ̀ rẹ̀ a máa sọ pé wa Nuha anta awwalur rusul ìrẹ̀lẹ̀ àkọ́kọ́ àwọn aránṣẹ́ ọlọ́run lókè pẹ̀ wasamaka Allahu abdan shakura ọlọ́wọ́n bá fúnra ara rẹ̀ ó pè ọ́ ní ẹrú olùfọpẹ́fọ́lọ́n lọ́pọ̀lọpọ̀ ishfa' lana ila rabbik ṣìpẹ̀ fún wa báwa ṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́wọ́n ṣàánú wa kọ́gbà wa kọ́là wa kúrò nínú wàhálà tá a bá ara wa yìí kó ṣèdájọ́ kó ní kálukó tiẹ̀ mọ́bi tó wọn lọ anabi nuuha aleyhi sẹlẹm onótú dáhùn kẹ́kẹ́ bàbá ńlá wa ti ṣe dáhùn pé ọlọ́run ẹlẹ́dàá wa ti bínú lónìí o ní ìbínú kan tó burú débi ike kò bírú rẹ̀ rí tẹ́lẹ̀ kò sì tún ní bírú rẹ̀ mọ́ lẹ́yìn tóní. nuuha náà mọ àtúnṣe lẹ́yìn rẹ̀ pé wọ́n innahu kana li da'watun da'awtu biha ala qawmi èmi náà ń bẹ̀rù lónìí o torí pé pé kan bẹ tí mo sẹ́ fáwọn èèyàn mi tó ṣe sábàbí píparun wa nafsi nafsi tèmi náà tómi lẹ́rù lónìí ó tómi subhanallah ìpìtà nàbí Nuh àṣẹ fún àwọn èèyàn rẹ̀ tó sì pọ́n náà ló ṣe sábàbí ìparun wa wọn náà lànàbí Nuh à ń tọ́ka sí yẹn o tó fi sọ pé tòun náà tó ń lẹ́rù tòun tó ń lẹ́rù àwọn anabi ọlọ́ni yẹn àwọn anabi tọ́lọ́mọba gbà fún tọ́lọ́mọba ṣe àgbéga pò fún lọ́ngbọ́ tó sì máa sọ tó bá dijọ́ gbé ndàlù kìyàmẹ́ yìí nígbà tẹ́mi pẹ̀lú rẹ̀ àti òun tá a bá sá lọ bá wọn pé ẹgbàá wa ẹ bá níbẹ̀ lọ kó ṣàánú wa kó là wa nuhanu tó wá sọ pé idhabu ila ibrahim ẹ ibrahim aleyhi a sá lọ ó tún dọ̀dọ̀ baba ńlá wa anabi ibrahim aleyhi a tún máa sọ fún náà pé anta nabiyullah wa khaliluhu fil ard ṣebí wa anabi ọlọ́ni ọ ó sì tún jẹ́ khalilullah ẹni tí Ọlọ́run bá fẹ́ dórí ẹni tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ dé góńgó tí ìfẹ́ Ọlọ́run bá sì kúnnú ọkàn tiẹ̀ náà lókè pẹ̀ ishfa' lana ila rabbik ila Ibrahim sìkẹ́ fún wa lọ́dọ̀ Ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ̀ anabi Ibrahim náà tún sọ ẹbí bàbá ńlá wa àti anabi Nuha alayhi masalatu wa salam báwọn náà ti ṣe sọ pé ọlọ́run bá ti bínú lónìí o ní ìbínú kan tí ò bí irú rẹ̀ rí tẹ́lẹ̀ tí ó sì tún ní gbèrú rẹ̀ mọ́ láéláé bẹ́ẹ̀ ni ọlọ́run bá wa ọlọ́run bá wa ti bínú lónìí ní ìbínú kan tí ò bí irú rẹ̀ rí tí ó sì ní gbèrú rẹ̀ mọ́ láéláé wá èmi náà mo ti pa àwọn irọ́ kan o mo ti pa àwọn irọ́ kan tí n mọ bí àbádé irọ́ yẹn ń ṣe já sí lónìí báyìí nafsi nafsi tèmi náà tómi lẹ́rù ó tómi. báyìí la nabi ibrahim aleyhi salam ní ntọ́ka sí tó ti ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ rí láwọn ọ̀rọ̀ tí kìí ṣe rọ́ tó bá tiẹ̀ jẹ́ rí rọ́ <clears throat> ọlọ́run bá ti sórí rẹ̀ jìn <clears throat> ṣùgbọ́n àwọn amẹ́bí ọlọ́run àwọn kìí sọ̀rọ̀ alẹ̀ rárá wọn kìí sọ̀rọ̀ alẹ̀ bíi tí wòlé máa anabi ibrahim wọn tọ́ka sí bó ti ṣe pé ìyàwó rẹ̀ lọ́mọ ẹ̀yà rẹ̀ ní ìgbà tí ń mú kọjá ní ilẹ̀ misra wọn ní bóòlù arábìnrin yìí jẹ́ sí ọ ọlọ́mọ ẹ̀yà mi ni nítorí pé òun pẹ̀lú rẹ̀ nìkan ni wọ́n jọ jẹ́ mùsùlùmí gbà náà láyé ìrì tí wọ́n wà yẹn bẹ́ẹ̀ ni asùnmọ̀kẹ́ alimuslimu ọ̀kọ̀lù muslim mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni bó tilẹ̀ jẹ́ pé ọmọ ẹ̀yà rẹ̀ lè jẹ́ ìyàwó rẹ̀ kì í sọ ọmọ tí bàbá kan náà àti ìyá kan náà jọ bí yín o sọ anabi ibrahim ni mo parọ́ ìmọ̀nà tí ń gbégbà sírí ẹ̀sìn mà nígbà tí anabi ibrahim yọ akéèti àwọn òsàn àwọn baba ńlá rẹ̀ tó sọ wọn wẹ́lẹ́wẹ́lẹ́ tí wọ́n bi léèrè pé anta fa'alta hadha bi alihatina ya ibrahim ṣé wàá lọ sojú àwọn ọlọ́run ọba wa rí màbá yìí ìwọ ibrahim ó ní bal fa'alahu kabirun lahum èyí tó tóbi jù nù wọn ló ṣe bẹ́ẹ̀ fas'aluhum in kanu yantaqun ẹbí wọn léèrè àti tí wọn wó wómúwómú àtẹ̀yìn tó dúró garando ẹbí wọn kí ló ṣẹlẹ̀ tó bá kí wọn lẹ́nu tí wọ́n sì sọ̀rọ̀ anabi ibrahim ọ̀sọ́pọ̀ ló ń ṣe anabi ibrahim ni òun ti pa àwọn ọ̀rọ̀ kan òun àmọ́ bí wọ́n ṣe ṣe lónìí torí ẹ idhabu ila ghayri ẹ lọ bẹ́ẹ̀ lómi báyìí látún di ó di rí ẹrí ẹ anabi musa aleyhi àmọ́ sọ fún anabi musa náà pé anta rasulullah ìránṣẹ́ ọlọ́ọ̀ni wọn náà faddalaka Allahu bi risalatihi wa bi taklimihi ala an-nas ọlọ́run ọba ó fún ọ lájùlọ lórí àwọn èèyàn yòókù nípa kó sí ọ níránṣẹ́ rẹ̀ ó sì tún sí ọ lẹ́ni tó bá sọ̀rọ̀ láàrin àwọn èèyàn ọlọ́run ọba bá nàbí Musa sọ̀rọ̀ tààràtà ishfa' lana ila rabbik síkẹ́ fún wa lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá rẹ̀ anabi Musa alayhi salam onótú dáhùn kí báwọn anabi ṣáájú alayhi salam báwọn náà ti ṣe dáhùn pọ́lọ́wọ́n bá ti bínú kan o ní ìbínú tí òbí rú ẹ̀rí ṣáájú tòní tí ó sì ní bírú rẹ̀ mọ́ lẹ́yìn tòní torí ẹ̀ wa inni qataltu nafsan lam umar bi qatliha èmi náà ti pààyàn kan rí o nígbà tá a wà láyé mo pààyàn kan rí tọ́lọ̀ wọn pa mí láṣẹ kí n pa nafsi nafsi tèmi tómi lẹ́rù ó tómi idhabu ila Isa anabi musa ni alọ́sọ́dọ̀ anabi Isa ọmọ Maryam alayhi salam awad ó di rí anabi Isa a tún máa sọ fún un pé anta rasulullah ìránṣẹ́ ọlọ́ọ̀ni wa náà wa kalimatun minhu alqaha ila maryam wa ruhun minhu gbólóhùn ọlọ́ tí í ṣe pé kí nǹkan jẹ́ bẹ́ẹ̀ kó sì máa jẹ́ bẹ́ẹ̀ iná lọ́lọ́wọ́n bá fi dá ọ àtẹ̀mí kan nínú àwọn ẹ̀mí tọ́lọ́wọ́n bá dá náà lọ́lọ́wọ́n sì ṣẹ̀dá rẹ̀ wa kallamta an-nasa fil mahd a sì gbọ́ ipò ọba àwọn èèyàn sọ̀rọ̀ láti ìgbà tó ti wà lórí ìtẹ̀ ila rabbik sì fún wa lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá rẹ̀ anabi Isa dáhùn kpọ́lọ́ wọn bá ti bínú níbi inú tí ò bírú rẹ̀ rí tí ò sì ní bírú rẹ̀ mọ́ láéláé àmọ́ wọn ní sọ pé òun ṣẹ̀ṣẹ̀ kan kò ní sọ pé òun kan ó náà sọ yìí pé tèmi tó mi lẹ́rù ẹ lọ bá anabi Muhammad sallallahu alayhi wa sallam báyìí a tún di rí ẹrí ẹ ọdún náà anabi Muhammad sallallahu alayhi wa sallam a máa sọ fún pé anta rasulullah ìránṣẹ́ Ọlọ́run ọba ní ọ wa khatamul anbiya ìwọ ló pin àwọn ànábì wa ghafara Allahu laka sèbọnà ti sori jìn ọ ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar eléyìí tó síwájú àti tó gbẹ̀yìn nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ fashfa' lana ila rabbik fún wa lọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ anabi sallallahu alayhi wa nínú àdéhìí ó ń sàlàyé fún wa báwo ló ń ti ṣe jẹ́ aṣáájú fún gbogbo èèyàn lọ́jọ́ gbẹ̀ndà lùkìyàm ìdí abájọ anabi nsàlàyé àṣà lọ bá baba ńlá wa ádámù aleyhi sàlám anabi nuuxa aleyhi sàlám ibrahim aleyhi sàlám musa aleyhi sàlám ciisa aleyhi sàlám oníkàlùkù nínú ọyẹ pété àwọn tó àwọn lẹ́rù kẹ́nìkan má dìkú ṣùgbọ́n anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà tẹ̀mí pẹ̀lú rẹ̀ àti òun tá a bá sá dọ́dọ̀ rẹ̀ anabi ni fa antaliqu fẹ́ẹ́tì làárùs máa gbéra pálẹ̀ kaná máa lọ sídìí àgọ́ ọlọ́run ọba wa fa aqa'u sajidan li rabbi máa ṣubú ẹni tó forí kanlẹ̀ fúluwa ẹlẹ́dàá mi thumma yaftahu Allahu alayya wa yulhimuni min mahamidihi. وحسن الثناء عليه شيئا لم يفتحه لأحد غيري من قبلي الله ما واسك بيا فمي أنت ما في معي أنت ما في ما في أي شيء أبيك فم لي تسك بيا الله ما في ملو مي ساجو مي لوني الله ما واسك يا محمد إلى النبي محمد صلى الله عليه وآله وسلم ارفع رأسك بيولي رأسك بيولي رأسك báyìí lọ́lọ́wọ́ sọ fún anabi wasal tu'ta béèrè nítorí o bá béèrè afọ washfa' tushaffa' sípẹ́ àgbà ìpẹ́ rẹ faqulu ya Rabb màá ma sọ pé olúwa ẹlẹ́dàá mi ummati ummati àwọn àjọ mi àwọn àjọ mi ọwọ́ abéèrè pèsè bí gbogbo èèyàn lápapọ̀ yóò sá lọ bá àwọn ànábì títí dọ́dọ̀ ànábì sallallahu alaihi ṣùgbọ́n gbàtà nàbí ọbẹ̀ lọ ummati ummati lọ́sọ̀ ìjọ mi ìjọ mi bẹ́ẹ̀ ni eléyìí kharaja makhraja al-ghalib wala mafhuma lahu ọjáde níjáde pé bẹ́ẹ̀ ni àwọn àjọ tiẹ̀ ńlọdárúkọ ṣùgbọ́n gbogbo èèyàn náà lọ́ba wí pé gbogbo àwọn èèyàn gbogbo àwọn èèyàn ṣùgbọ́n ní pàtàkì jùlọ ìjọ mi ìjọ mi pàtàkì jùlọ òtúmọ̀ sí pé àwọn míì náà wọ́n tọrọ fún wọn torí pé lẹ́yìn ìsìpẹ̀ yìí lọ́nà ọbẹ̀rẹ̀ dájọ́ ṣáájú ìsìpẹ̀ yìí kò sí dájọ́ ajẹ́ pé ìsìpẹ̀ ṣiṣẹ́ mi ọlọ́run wa sọ pé ya muhammed ìrẹ́ muhammed adkhilil jannata min ummatika man la hisaaba alayhi min albaabil aymani min abiwaabil janna gbogbo ẹni tí ó ṣíṣirò lórí rẹ̀ nínú àwọn àjọ rẹ̀ gbé wọn wá alìjẹ́nà mú wọn wá alìjẹ́nà gbalẹ̀kùn apá ọ̀tún alìjẹ́nà subhanallah gbalẹ̀kùn apá ọ̀tún nínú àwọn ẹlẹ́kùn aljanna wa hum shuraka'u an-nasi fima siwa dhalik min al-abwab ṣùgbọ́n àwọn ẹlẹ́kùn míì tó yàtọ̀ sílẹ̀kùn apá ọ̀tún àti àwọn àtàwọn àjọ míì wọ́n jọ jẹ́ orogún bẹ́ẹ̀ ni àmọ́lẹ́kùn apá ọ̀tún táwọn àjọ rẹ̀ lásán ni subhanallah báyìí lọ́lọ́wọ́ sọ fanabi sallallahu alayhi wa sallam anabi wa ni wàlladé. والذي نفس محمد بيده إنما بين إنما بين مصراعين من مصاريع الجنة لكما بين مكة وهجر موسي الله باتمي من بلو دوري موسي بوراو موسي الله باتمي من بلو دوري موسي بوراو انتم بلاني abala méjì ilẹ̀kùn alìjẹ́nà ìyẹn ni pé àlàfo ilẹ̀kùn alìjẹ́nà àlàfo táwọn èèyàn máa gbà wọlé wọ alìjẹ́nà ó tó ń ti ń bẹ láàrin ìlú Mẹ́kà sí ìlú Hajar ní Bahrain níbi tó fẹ̀ dé nínú riwaayà kan kama bayna Makkata wa Basra ó tó ń ti ń bẹ láàrin Mẹ́kà àti Basra Mẹ́kà àti Basra ní al ó tún wá nu riwaya mi lọ́dọ̀ imaamu al-bukhari anabi sallallahu alayhi wa sallam ó ní kama bayna makkata wa himyar ó tó ti ń bẹ láàrin àti ìlú àwọn himyar ní yemen subhanallah ìsìpẹ́ yìí ó là ń pè ní ìsìpẹ́ ńlá eléyìí tí ó ṣiṣẹ́ lómi yàtọ̀ sànàbí wa muhammad sallallahu alayhi wa sallam ìsìpẹ́ yìí ó sì kárí gbogbo ẹni tí ń bẹ ní ààyè ìdúró yìí níjọ́ gbẹ̀ndẹ̀ alukiyam torí lẹ́yìn rẹ̀ nìṣirò ọ̀wá yìí ṣùgbọ́n wà àlùjánnà gbalẹ̀kùn apọ́ọ̀tù kò sí fẹ́ lómi àyàfi ìjọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam kọ́lá wọn sẹ́mi pẹ̀lú rẹ̀ lọ́kàn nínú ẹni tí dáadáa yìí tí ó tọ́ sí kọ́lá mọ̀síwá kọ́mọ̀síwá ni ọmọ aná kọ́mọ̀sí àlùjánnà lè wà wá. nínú àwọn àsìkò tuntun wa òun ni ìsìnkú tí anabi sallallahu alayhi wa sallam tí ó ṣe. kékeré apá kan nínú àwọn àjọ òun kí wọ́n wọ alìjẹ́nà bí ẹ̀ka yìí rẹ̀ xìṣà láì jẹ́ kọ́ náà ó sì ṣírò fún wa ànábi ó sì pẹ̀ fún apá kan nínú ọjọ́ yìí kí wọ́n wọ alìjẹ́nà tó di lọ́la gbẹ̀ndẹ̀ alùkìyàn láì jẹ́ kí wọ́n sì ṣírò kankan eléyìí ìsìpẹ̀kani tí ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ wọn ní kò sí sẹ́lómi yàtọ̀ sanabi sallallahu alaihi wa sallam bó tilẹ̀ jẹ́ pé apá mi nínú àwọn olùmọ̀ wọn lẹ́lòmíì náà tún ṣe sípẹ́ yìí torí kò sẹ́rì kan tó sọ pé tànàbí nìkan ni ẹ̀tọ́ sáwọn mi. ìsìnkú oríṣi kẹta òun náà ni ìsìnkpẹ́ eré ìdáná sallallahu alayhi sallam tí ó ṣe fún apá kan nínú ọjọ́ yìí tó jẹ́ mùsùlùmí láwọn ètò ṣe pé iṣẹ́ wọn ó mú wọn lẹ́tọ̀ọ́ sáti ó ti di dandan kókó wọn wọná ṣùgbọ́n Ànábì sallam yóò sì pẹ̀ fún wa pé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tí wọ́n ṣẹ̀ tí ó mú wọn dọ́ máa ná kọ́ lọ́n ṣàforíjì rẹ̀ fún wa wọn wọ àlùjáná wọn tún ní eléyìí náà ó tún jẹ́ ohun tá a ṣe àdáyẹnrí rẹ̀ fanabi sallallahu alayhi wa eléyìí tí ò ṣiṣẹ́ lómi bó tilẹ̀ jẹ́ pé apá kan nínú àwọn olùmọ̀ wọn tún ní eléyìí náà tún wà fẹ́ lómi tó yàtọ̀ sanabi sallallahu alayhi wa ìsìnkú oríṣi kẹrin onáyẹsì sùkọtà nàbí sallallahu alaihi wasallam ń sè fáwọn kan nínú ọjọ́ yìí tó ṣe pé àti dáadáa wọn àtàìdá wọn dọ́gba nígbà tí wọn bá gbé dáadáa àtàìdá wọn lórí òṣùwọ̀n níjọ́ gbé dàlùkìyàmù yọ hàn kọkàn ọ̀tẹ̀ wọn jù kan lọ ń bọ wá nírú wọn lọ gbónirú wọn lọ dáadáa ọ̀pọ̀jù kọ̀pọ̀jù pẹ̀lú èlé kan táàtì ẹ̀sìn ní kí wọ́n wà lìjánà àìdá òsì pọ̀jù pẹ̀lú èlé kan táàtì ní kí wọ́n lọ náà anabi ó sì pẹ̀ fúnrú wọn pé kọ́lá wọn mẹ́jọ wọn wọná alìjẹ́nà ni kí wọ́n wọ̀ wọ́n sì rọ alìjẹ́nà wọ̀ tó bá di lọ́la al-qiyama eléyìí jẹ́ ìsìnkú ẹ̀mí nínú àwọn ìsìnkú tó tún wà fún anabi sallallahu alayhi wa sallam ìsìnkú oríṣi karùn tó tún jẹ́ tànàbí sallallahu alayhi wa sallam òun náà ní ìsìnkú tànàbí ọ̀sẹ̀ lọ́la gbẹ̀ndẹ̀ al fún àwọn kan tó ṣe pé wọ́n ti wọ alìjẹ́nà wọ́n ti wà nú alìjẹ́nà tẹ́lẹ̀ náà yọ wá sí pẹ̀ pé kọ́ lọ́wọ́ sí àlékún gíga àpò fún wa nínú àlùjánnà kó jẹ́ kí àlékún dáadáa kọ́ máa bẹ fún wa nínú àlùjánnà ọ̀tún ọ̀tún gíga ọ̀tún dáadáa kọ́ bó ṣe fún wa nínú àlùjánnà àwọn eléyìí wọn bẹ nínú sí pẹ̀ tá a nàbì sallallahu alaihi wasallam ọ̀sán ǹjẹ́ tá a nàbì nìkan wà lélẹ́yìn ni abẹ́lómi tún bẹ nínú àwọn èèyàn tó nà tún lè ṣerú sí pẹ̀ yìí ní apá kan nínú àwọn olùmọ̀ wọn ní bẹ́ẹ̀ ni ẹlòmínà tó lè ṣe irúsì pẹ̀ yìí pàápàá jùlọ nítorí àdéhìí tó wá láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wala nabi sallallahu alayhi wa sallam ó ní inna Allaha azza wa jalla la yarfa'u ad-darajata lil-'abdi as-salih fi al-jannah fayaqulu ya rabbi anna li hadhihi fayuqalu باستغفار ولدك لك rijaluhu rijalu sahih wọ́n ní ọlọ́run ọba yóò máa ṣe àgbégàpò fún èèyàn nínú àlùjẹ́nà èèyàn máa wá béèrè béèrè olúwa ẹlẹ́dàá mi níbo la gbéga yìí tún ti wá o kí ni sábàbí rẹ̀ ọlọ́run wa dá lóhùn yóò ní ṣe lélẹ́yìí wá bọ́ nítorí àforíjìn eléyìí tí ọmọ rẹ̀ ń tọrọ fún ọ àforíjìn tó máa tọrọ fún ọ lẹ́yìn ikú rẹ̀ ló ṣe sábàbí àgbéga àpò yìí nínú àlùjánnà ọ̀nà tó sì gbà wá ògùn rege nínú àwọn àsìpẹ̀ eléyìí tó tún wà tó jẹ́ tànàbí sallallahu alaihi wa sallam òun náà ní ìsìpẹ̀ tànàbí ó ṣe fún gbogbo mùsùlùmí tọ́lọ̀ ń kọ́ pé kọ́kọ́kọ́ wọ nánà ṣáájú ànábì ó sì pẹ̀ fún wa àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ burúkú tí wọ́n gbélé ayé ṣe wọ́n sì mójútó Islam wọ́n ń sin lọ́n lójú méjèèjì ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n tún ṣẹ̀ láwọn ẹ̀ṣẹ̀ burúkú ni ló ṣe sábàbí wọn láti kọ́kọ́ lọ nánà kó tó di pé wọ́n wà wọ àlùjánnà anabi sallallahu alayhi wa sallam yóò sì pẹ̀ fún gbogbo ẹni tí ó lẹ́tọ̀ọ́ láti máa bẹ nínú nágbére kése láwọn mùsùlùmí tí wọ́n gbà fọ́lọ́ anabi yóò sì pẹ̀ fún wa pé kí wọ́n kó wọn kúrò nínú náà wọ́n kó wọn sí àlùjánnà lọ́fà láti sọ pé ó kú oríire tó tiẹ̀ jẹ́ mùsùlùmí oríire náà ọlọ́njẹ́ ọba wa kalẹ̀ ẹni tó bá jẹ́ mùsùlùmí kódà kó ṣe kó ti kọ́kọ́ wọ náná àní kò ní í ṣègbè sínú ná yọ pàpà wà lìjánà lọ́jọ́ kan náà ni kọ́lọ́ má ṣe mi pẹ̀lú rẹ lọ́ máa ná kódà ọlọ́mọdé agbábẹ́ kọjá jókòó ń bẹ díẹ̀ alìjánà ni ojú àmà lọ tààràtà tó bá dijọ́ gbẹ̀ndà lùkìyà nínú àwọn àsìpẹ́ tó tún jẹ́ tànàbí sallallahu alaihi wa sallam tí ò sì fẹ́ lómi yàtọ̀ sànàbí onáni shafa'atuhu fi ba'd al-kuffar ìsìnkpẹ̀tà nàbì sallallahu alaihi wasallam ṣe sápá kan nínú àwọn kèfèrí ìsìnkpẹ̀tà nàbì sallallahu alaihi wasallam ṣe sápá kan nínú àwọn kèfèrí láti mọ̀ yín pé ìsìnkpẹ̀ òsì àyàfi fẹ́ni tí ọlọ́run ọba wa tó bá fún pé kó ṣìpẹ̀ wọn sì ní ṣìpẹ̀ fẹ́nìkan àyàfi fẹ́ni tọ́lọ́run bá yọ́nú sí ọlọ́run ọba ò sì yọ́nú sí kèfèrí kò yọ́nú sí kèfèrí kò yọnu sí kásì kèfèrí sóun ó ní wala yarda li ibadihi al-kufr ọlọ́run bá kì í yọnu sí pé káwọn ẹrú òun kún sí kèfèrí sóun ọlọ́run ẹlẹ́dàá wa kì í yọnu sí kí àwọn ẹrú òun kún sí kèfèrí sóun báwo wá ní ṣìpẹ̀ fún apá nínú àwọn kèfèrí bẹ́ẹ̀ la béèrè eléyìí jẹ́ ìṣìpẹ̀ tí ò sí sẹ́lómi ẹlòmíì ò sí tọ́lọ́ ń gbà fún pé kó ṣerú yàtọ̀ sànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kò sí gbà kí kánàbí ó sì pẹ̀ fún gbogbo káàsìrì àyàfi fún ẹ̀gbọ́n bàbá rẹ̀ tí ń jẹ́ Abu Talib Abu Talib ó ṣe gudugudu méje yàyà mẹ́sà lórí àti dáàbò bo anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kò jẹ́ kí ọwọ́ aburú ọ̀kan kò sì jẹ́ kí ojúkójú kó rí gbèsè kò jẹ́ kí àwọn ẹni bú kí wọ́n rí ìjàmbá kan ṣe fún un ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bí bàbá yìí ti ṣe gbìyànjú láti dáàbò bá síwájú ẹ̀dá wọ́n mà ṣe ṣe ṣe pé kí bàbá yìí ó gba Islam bàbá yìí kọ̀ ó láti gba Islam náà lọ́lọ́ sọ pé innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha ìwà nabi Muhammad sallallahu alayhi wa sallam bọ́lá ti ṣe ní kọ́ gàtó. tọ́ ọ̀gá ju gbogbo èèyàn yókù lọ ọ̀ lágbára láti ti ka ara rẹ sẹ́ni tó o bá fẹ́ mànà ṣùgbọ́n náà bá ní sẹ́ni tó o bá fẹ́ mànà torí àdúgbò sọ́lọ̀ tó fi wá mànà. Abu Talib kò sí bá nàbí òṣèṣe tó nígbà tó kù kó kú sọ sọ pé sọ́ọ̀sọ́ ó bàbá rẹ̀ lẹ̀ adínkà ń si ó ti torí ọmọ àbúrò rẹ̀ ó fẹ̀sìn bàbá rẹ̀ lẹ̀ Abu Talib ọmọ kún kèfèrí eléyìí lọ́fà làbúrò bàbá ànábì tí ń jẹ́ Al-Abbas tó ń gba Islam ó ń bi ànábì léèrè pé ẹ̀gbọ́n bàbá rẹ̀ Abu Talib bí ẹ̀gbọ́n mi gbogbo ìyẹ̀jú tó gbà fún ọ gbogbo ìpọ́njú tó náà fojú wì nítorí àti dáàbò bọ́ kí ló rí ṣiṣẹ́ láǹfààní tó bá di jọ́ gbẹ̀ndàlùkìyà ànábì ni mo bẹ lọ́n fún un ọlọ́run sì gba àdúrà pé yọ wọ náà kò sí àlùjáná tún káfíìrì kankan káfíìrì kan ò ní í sí nàgbánú àlùjáná kó tó wọ náà iná tààràtà náà ni wọn máa gbé torí inú gbó ládẹ́tẹ̀ gbé kò sọ́nà àlùjáná fún káfíìrì yọ wọ náà ṣùgbọ́n ìyà tí ó jẹ́ nù náà yóò fúyẹ́ díẹ̀ bóun ni aná rí anábìíní bàtà náà ni bàtà aná méjì. ni wọn máa bẹ lẹ́sẹ̀ rẹ̀ nínú náà ibẹ̀ ni wọn máa jó ńgbà yẹn ni pé iná ò máa jó látòrí náà ni bí náà bá ti ń jó gbanú bàtà lọpọlọ máa sọ subhanallah ọlọ́dà kò má ṣe pẹ̀lú rẹ̀ lọ́ máa ná èwo nù ná èwo lọ́ òun tún sàn a bá wò sáwọn yòókù náà ọ̀daràn tí nù tí ẹ sàn torí pé ẹni tí náà wọn máa wò pé ah ìbá ṣe pé tòun tiẹ̀ jẹ́bi tiẹ̀ wọn náà ń pariwo tiẹ̀ sàn bàbá òró ni. kullama natijat juluduhum baddalnahum juludan ghayraha liyadhuqul adhab ọlọ́ni gbogbo ìgbà tí awọ wọn bá ti lè jiná tún sọ awọ wọn dọ̀tún fún wa kó lè bàtún tọ́yàwó torí pé awọ níjẹ́ amadun níjẹ́ amadundun ná bí awọ bá kó lára òní mọ̀ pé náà ń jọ ọ ọlọ́ni àwọn aṣọ àwọn wọn dọ̀tún kí o lè bá jẹ wọn torí ẹ àtẹlẹsẹ lásán ìní náà máa ní o ti máa jó òun ẹ wá o àtẹlẹsẹ níná tí ń jó ọpọlọ sì ń sọ subhanallah aqulu qawli hadha astaghfirullah al-azim li wa lakum astaghfiru innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فاتقوا الله عباد الله nínú àwọn àsìkò النبي محمد صلى الله عليه muhammed sallallahu alayhi wa sallam òun náà ní ìsìkò ẹ eléyìí àwọn ará Medina alápọ̀nlé ìlú anabi sallallahu alayhi wa sallam àwọn tó bá jẹ́ mùsùlùmí nínú wọn anabi yóò ṣìpẹ̀ fún wọn lẹ́yìn wọn yóò tún ṣìpẹ̀ fún àwọn ará Makka lẹ́yìn wọn yóò tún ṣìpẹ̀ fún àwọn ará At-Taif bó tilẹ̀ jẹ́ pé o ti gbọ́ sáájú pé yóò ṣìpẹ̀ fáwọn mùsùlùmí lápapọ̀ bọ́ọ̀ bá bọ́ sínú ọ̀kan nínú wọn ó bọ́ sínú ìkejì ṣùgbọ́n ìsìnkú eléyìí ìsìnkú kan ọ̀tọ̀ ni eléyìí tó yàtọ̀ tó jẹ́ pé yóò ṣe fáwọn aráàlú kan lọ́tọ̀ wá tẹ́tí kọ́ gbọ́ nígbà tó ti gbọ́ pé yóò sì pẹ̀yìn fáwọn ará Madina àwọn ará Mẹ́kà lẹ́yìn náà àwọn ará At-Taif eléyìí ò túmọ̀ sí pé ẹni tó bá jẹ́ lárúbáwá yàtọ̀ sẹ́ni tí ò jẹ́ lárúbáwá torí lábẹ́ òfin ọlọ́wọ́n bá ti wá nígbà tí ọlọ́wọ́n bá tó ń sọ nípa kíláàsì tábà lọ sí hajj tamattu àbí hajj qiran ọlọ́run ṣàlàyé wípé apẹ̀ran apẹ̀ran hajj ẹni tí ò bá wá rí npẹ̀ran hajj ajẹ́pọ̀ nítorí ọgbà àwẹ̀jọ́ mẹ́ta nígbà tá a wà ní àsìkò hajj tó wá padà délé yóò gba àwẹ̀jọ́ méje yóò fi kún mẹ́ta tilka ashratun kamila mẹ́ta àti méje ó di mẹ́wàá pérépéré dhalika liman lam yakun ahluhu hadiril masjidil haram eléyìí jẹ́ tẹni tí kìí ṣọ̀kan nínú àwọn olùgbé agbègbè mẹ́kà bọ̀wọ̀ ẹni tó máa ń gbé lu mẹ́kà àbí wọ́n á ń gbé nu haram àwọn tí wọ́n wọ́n bá ṣe tamattu wọ́n bá ṣe hajj tá ń pín àwọn ò ní pẹ́ràn kankan wọ́n ò ní pẹ́ràn kankan ìdájọ́ yìí ó kárí ẹni tó jẹ́ ọmọ Mẹ́kà àbí ẹni tí kìí ṣe ọmọ Mẹ́kà ṣùgbọ́n tí ń gbé Mẹ́kà torí mùsùlùmí jọ ní gbogbo wa ìdájọ́ tó bá ti kárí ẹnìkan ó kárí ẹlòmíì ìsìláàmù kò ní í ṣe pẹ̀lú ẹ̀yàmẹ̀yà kò ní í ṣe pẹ̀lú kí ó nílò ọmọ ìlú ẹ̀ àbí kí lédi ọmọ ìdí ẹ̀ a'udhu billah ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ gbogbo ẹni tó bá ti ṣe ìsìláàmù ó ní mùsùlùmí àkókò tí wọn máa ń sọ pé mùsùlùmí dà ó rí pé àti dúdú àti funfun gbogbo wọn náà ní ọjọ́ yọjú pé mùsùlùmí làwọn mùsùlùmí funfun kò fi nǹkan kan dáa ju mùsùlùmí dúdú lọ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé mùsùlùmí dúdú kò fi nǹkan kan dáa ju mùsùlùmí funfun lọ bí ó bá sí ìpáyọ̀ ọlọ́run yá ayyuhan nasu inna khalaqnakum min dhakarin wa untha. وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم أيها أتراكنك أبنك النبي آدم عليه السلام يلا وحواء عليه السلام لا ترى مجيج نقوات سو أسوى السيء نيا وطوطو إنا أوريسي ريسي تريكا لبا ما دار عيماني kése nítorí kẹ́lẹ̀ bá a máa yapa kẹ́lẹ̀ bá a máa sọ̀tà ara yín rárá inna akramakum indallahi atqakum ẹni àpọ́nlẹ́jù nínú yín lọ́dọ̀ ọlọ́run òun náà lẹni tí máa ń bẹ̀rù ọlọ́run ọba jù torí ẹ̀ kò bá jẹ́ wọn ọmọ nàìjíríà iná ló ń gbé madina ó ti dọ̀kan nínú àwọn ará madina nù àbí ló ń gbé mẹ́kà ó ti dọ̀kan nínú ará mẹ́kà nù àbí ló máa ń gbé Taif ó ti dọ̀kan nínú àwọn ará At-Taif torí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam yóò sì pẹ̀ fún àwọn eléyìí tó bá di dọ́gbìn dal qiyam ẹni tó bá jẹ́ mùsùlùmí nu wọn o kò sí ìsìnkú ẹ̀sùn kèsìrí o tó yẹ ní Abu Talib tí wọ́n ṣe àyọkúrò rẹ̀ o ọwọ́ nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Abdulmalik ibnu Abbad láti ọ̀dọ̀ Abdulmalik ọmọ Abbad ó ní ma gbọ́ tí anabi Muhammad sallallahu alayhi wa sallam ti sọ yìí pé awwalu man ashfa'u lahu ahlul madina àkọ́kọ́ ẹni tí màá sì pẹ̀ fún tó bá ti jọ́gbìn ní alqiyam làwọn aráàlú almadina àwọn aráàlú almadina tí wọ́n mẹ́mẹ́ láti ìgbà tí ìsìláàmù ti wọ́ bẹ̀ títí di jọ́gbìn ní alqiyam tí wọ́n bá ṣe ìsìláàmù kù thumma ahlu makkah lẹ́yìn rẹ̀ lọ́kàn àwọn ará mẹ́kà gbogbo ará mẹ́kà láti ìgbà tí wọ́n ti gba islam tí wọ́n sì ṣe islam kú àtàwọn tí máa ń bẹ́ńbẹ́ díjọ́ gbé dalkiyam táwọn náà ṣe islam kú thumma ahlu Taif lẹ́yìn àwọn ará mẹ́kà lọ́kàn àwọn ará Taif àwọn eléyìí anabi sallallahu alayhi wa sallam yóò tún sí pẹ̀ fún wa al-imam al-Bazzar àti at-Tabarani àwọn ni wọn gbé ẹgbàá wáyé jáde ẹgbàá mi tún wà nínú Sahih al-Imam Muslim nípa àsìpẹ eléyìí tánàbí sallallahu alayhi wa sallam tí ó ṣe fáwọn ará Madina ládàáyárí ládàáyárí níbi tó ti sọ yìí pé la yathbutu ala la'wa'iha ahadun illa kuntu lahu shahidan wa shafi'a anabi sallallahu alayhi wa sallam ọlọ́ni kò ní ṣe sùúrù lórí líle ìyípadà ojú ọjọ́ tí máa ṣẹlẹ̀ ní Medina bí ooru burúkú òtútù tó lágbára àti ìyípadà tó máa ń ṣẹlẹ̀ sójú ọjọ́ nílùú Medina ẹnìkan ò ní ṣe sùúrù lórí ẹ̀ illa kuntu lahu shahidan wa shafi'a àyàfi kí n jẹ́ni tí ó jẹ́rìí fún tí ó sì sì pẹ̀ fún tó bá di lọ́la lókè yá. ó tún wá nínú ẹgbàá wa mi láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam oní man istata'a minkum an yamuta fil madinati falyaf'al fa inni ashfa'u liman mata biha rawahu al-imam at-Tirmidhi anabi sallallahu alayhi wa sallam oní gbogbo ẹni tó bá ṣe é ṣe fún nínú yín láti kú Madina kọyà kú síbẹ̀ ẹni tó bá ṣe ṣe fún láti kú sí Madina kọ́ máa gbé bẹ́ẹ̀ títí tọ́jọ́ kú rẹ̀ ó fi pé kọ́yà síbẹ̀ torí pé èmi ó sì pẹ̀ fún gbogbo ẹni tó bá kú sí Madina èmi ó sì pẹ̀ fún gbogbo ẹni tó bá kú sí Madina subhanallah lẹ́yìn eléyìí náà ní ìsìnkú oríṣi kẹsàn-án shafa'atun 'amma ìsìnkú eléyìí tó sọ yìí pé ọwọ́ à ń bẹ fáwọn èèyàn oríṣiríṣi lọ́tọ̀ọ̀tọ̀ ìsìpẹ̀ yìí àwọn mùmínì wọ́n máa ṣìpẹ̀ fúnra wọn àwọn aránṣẹ́ Ọlọ́run àwọn ànábì yòókù tó yàtọ̀ sànàbì sallallahu alaihi wasallam àwọn náà ṣìpẹ̀ àwọn màláíkà àwọn náà ṣìpẹ̀ àwọn olùṣe rere nínú àwọn ẹrú Ọlọ́run tó jẹ́ mùsùlùmí àwọn náà ṣìpẹ̀ àwọn ọmọ wẹ́wẹ́ tó ṣe pé àwọn ti kú ṣáájú àwọn òbí wọn àwọn náà ṣìpẹ̀ tó bá di jọ́gbìn dàlùkìyà ṣùgbọ́n ìsìnkpẹ́ gbogbo àwọn èèyàn wọ̀nyí kò lè wáyé o láì jẹ́ pọ́lọ́ yọ̀ǹda pé kí wọ́n sì pẹ́ kò sì lè sẹ́ àyàfi kí ọlọ́run ọbọ̀ yọ́nú sẹ́ni tí wọ́n fẹ́ sí pẹ̀sùn pé kí wọ́n sì pẹ̀sùn náà lọ́lọ́ sọ pé fala tanfa'uhum shafa'atu shafi'in ìsìnkpẹ́ àwọn olùsìnkpẹ́ kò ní í ṣe wọn láǹfààní náà ló ti rí yẹn àwọn anábìmí náà ó sì pẹ̀ àwọn mẹlẹ́kọ̀ sípẹ̀ àwọn olùṣe rere nínú àwọn ẹrú ọlọ́run tó ń jẹ́ mùsùlùmí àwọn náà sípẹ̀ àwọn ọmọ wẹ́wẹ́ tí wọ́n ti kú ṣáájú àwọn òbí wọn kó tó di pa àwọn ọmọ yẹn bàlágà àwọn náà tún sípẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù ọwọ́ nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ alḥarif ọmọ qais radiyallahu anhu anabi inna min ummati man yadkhulu al-jannata bi shafa'atihi aktharu min Rabi'a wa Mudhar dájúdájú ń bẹ nínú ọjọ́ mi o ẹni tó ṣe pé látàrí ìsìpẹ́ rẹ̀ àwọn èèyàn tí ó tara ìsìpẹ́ rẹ̀ wal janna wọ́n pọ̀ ju òǹkà ẹ̀yà Rabi'a àti Mudhar lọ léèyàn subhanallah kìí sísá anabi ọ̀kan nínú ọmọlẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam eléyìí túmọ̀ sí pé òdodo ní ìsìpẹ́ kò sí iyèméjì nípa rẹ̀ anabi sallallahu alayhi wa sallam yóò sìpẹ́ àti pé àwọn àsìpẹ́ kan ń bẹ tẹlomi ò lè rí ṣe yàtọ̀ sanabi sallallahu alayhi wa sallam àwọn àsìpẹ́ míì sì ń bẹ tọ́lọ́wọ́n tún fún àwọn ẹrú ọlọ́run míì náà ṣe táwọn náà tí wọn kì í ṣe ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n o gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó yẹ kí mùsùlùmí kó mójútó sìn rẹ̀ kó mójútó ṣíṣe tọ́lọ́run kó mójútó títẹ̀lé tànábì Muhammad sallallahu alaihi wasallam ní kọ̀kọ̀ rẹ̀ àti ní gbangba rẹ̀ nítorí pé ìsìpẹ̀ bí ó bá lórí rẹ̀ ìwọ ló ti kọ́kọ́ sánà dáadáa kalẹ̀ fúnra rẹ̀ sísánà dáadáa nípa kó jẹ́ mùsùlùmí kó o sì jẹ́ni tí ó máa tẹ̀lé tà nàbì sallallahu alaihi wa sallam sísánà dáadáa nípa kó o jẹ́ni tí ó jìnà sí ìṣekèsè rí kó o sì sọ́ra fún gbogbo àdádálẹ̀ nítorí pé ẹni tó bá kú lórí Islam tó sì kú lórí pé ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi wa sallam òun lẹni tá à ń kàn sí pẹ́ fún un kódà kó ṣe pé tún láwọn ẹ̀ṣẹ̀ míì tọ́sẹ̀ lópin ìgbà tí ó bá ti sí ìṣẹ́bọ sọ́lọ́run ọba nínú ẹ̀ tó sì jìnnà tẹfẹ́tẹfẹ́ sí gbogbo àdàdálẹ̀ gbogbo ẹni tọ́lọ́run ọba bá fi ṣe kòńgẹ́ eléyìí kò sí tàbí ṣùgbọ́n pé kò ní í pàdánù ọ̀kan nínú àwọn ọlọ́kan ọ̀jọ̀kan àsìpẹ́ eléyìí tí ń bẹ sànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kọ́wá sọ́ra láti máa wá ìsìpẹ́ lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ nítorí pé ọlọ́run ọba ló ní ìsìpẹ́ kìí ṣe sẹ́lòmíì tó yàtọ̀ sí i òun nìkan ló ní ìkápá lórí ẹ̀ ẹlòmíì ò ní ìkápá lórí ẹ̀ àti pé ẹnìkan nínú àwọn ẹrú ọlọ́run kò sí tí ó sì pẹ̀ níwájú ọlọ́run láì jẹ́ pọ́ bá yọ̀ǹda fún un bẹ́ẹ̀ ni kò sì sẹ́nìkan nínú àwọn èèyàn tẹ́nìkan ó sì pẹ̀ fún láì jẹ́ pọ́ lọ́wọ́n bá yọ̀ǹda pé kí wọ́n sì pẹ̀ fún un eléyìí ló túmọ̀ sí pé kámẹ́jẹ ni tí ó wàá lọ sínà tí ó mọ̀ wá tí ò sí. Si lọ́dọ̀ ẹni tá a ti lè rí i tí wọ́n máa wá ìṣìpẹ̀ lọ́dọ̀ ẹni tí ò lè lálàá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ a máa wá ìṣìpẹ̀ lọ́sọ́dọ̀ ẹni tó jẹ́ kèfèrí ẹni tí kìí ṣẹni ọlọ́run ọ̀tọ̀ ọlọ́run ọba ní pọ́nbélé lọ́wọ́ ń tọrọ pé yóò sì pẹ̀ fún ọ tó bá di lọ́la àlùkìyàmù ó dájú pé títàn lọ ń tanra rẹ jẹ o ó sì lè rẹ́ nìkan ṣe bí èso rí ara rẹ ẹlòmíín wà nínú àwọn èèyàn tó ṣe pé ọ̀dọ̀ àwọn ṣéwù aládàádáálẹ̀ àwọn ẹni tó tako sunna anabi sallallahu alayhi wa sallam àwọn ẹni tí ò tiẹ̀ máa ń tà ń pè ní sunna ọ̀dọ̀ wọn ló ń wá ìsìpẹ̀ wọn làwọn ṣe ń dẹ́lòmíì lójú báyìí tí ikú rẹ làyìrá lè jẹ́ náwọ̀ torí òun ṣe ń dọ́ ọ lójú gbogbo adijọ́ gbé ndàlù kìíyàmù òun lòun ọ̀pọ̀ yìí wà lìjẹ́nà òun lòun ó sì pẹ̀ fún yín lọ́dọ̀ oníbodè tẹ̀sí rọ́nà gbà ọ̀mọ bọ́ọ̀hún ó ti ṣe rí ó sì ń fi yín lọ́kàn balẹ̀ ẹni tí ọ̀ tí ń sọ fẹ́lómi pé kò ní í sòrò subhanallah ọ̀pọ̀lọpọ̀ ọ̀sàdédé ṣìnà wọn ṣàdédé tó fi ìlànà anabi sallallahu alayhi sílẹ̀ àyàfi lérò ń gbà wípé ọ̀nà táwọn gbà lọ́yájú torí àwọn láwọn kan tí ó sì pẹ̀ fáwọn lọ́dọ̀ káti ẹ̀ àwọn àwọn tí ọ̀dà àwọn ẹni táwọn fi láàrin àwọn gbà wọn mọ̀nà nítorí wípé àwọn àwọn mọ̀ ọ̀nà téèyàn lè rìn téèyàn lè tọ̀ tí ó fi tètè bọ́ sálì jẹ́nà kò rí bẹ́ẹ̀ o má jẹ́ kó wọ́n tán ọ jẹ o wọn náà má sì ṣe tán ara rẹ jẹ o. wa kam min malakin fi samawati la tughni shafa'atuhum shay'a illa min ba'di an ya'dhana Allahu liman yasha'u wa yarda. ọlọ́ni mélòó mélòó làwọn màláíkà ń bẹ́ẹ̀ nù sánmà wọ́n pọ̀ jọjọ ìwọ ọlọ́run ọba wa ẹlẹ́dàá wa nìkan ló lè máa yọ nǹkan wọn má ti ṣe wá pọ̀ tó ń ọlọ́run tí gbogbo wọn bá sì pẹ̀sẹ́ nìkan ìsìpẹ́ wọn ò ní sẹ́nìkan láǹfààní kán ṣáájú kọ́nà ó tó yọ̀ǹda pé kí wọ́n sì pẹ̀ ṣáájú kọ́nà ó sì tó yọnu sẹ́ni tí wọ́n sì pẹ̀ fún sáwọn ẹni tó wọn ń pè lọ́sàn-án àti lóru àwọn tó ń pè ń ṣe ewu rẹ yẹn àwọn lọ́wọ́ á tó màláìkà ni àbáwọn ju màláìkà lọ lófin wò pé tiẹ̀ ò ní ṣòro tó fi wá jẹni tó sínà débi pé gbogbo fèrè tí wọ́n ń san ò tiẹ̀ kẹ́sìn ipá ọ̀gbọ́ dípò pé ó tiẹ̀ sìn tí wọ́n ń pè àkíyèsí rẹ lọ sí di rẹ̀ sí wa. ọ̀dọ̀ wa níjọ́ ọba ti rí ndi títẹ̀lé tọ́lọ́ tó o bá rí ndi títẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam wàláhi ò lè rí nídìí àdàdà alẹ̀ èmi gbàgbọ́ lódodo gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ìwọ náà yẹ kó ṣèyẹ méjì wọn nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam ọmọ Abdillah ọmọ amina aráàlú mẹ́kà tó ti inú ran kùrẹ́ṣù jáde lọ́lọ́wọ́n bá rán sí wa ó lọ́lọ́run sì ní ká máa tẹ̀lé lánàá rẹ̀ kí sí ẹlòmíì tó yàtọ̀ sànàbí Muhammad sallallahu alayhi wa sallam gbogbo gbàtà bá wà rẹ nìkan tó gbé sọ́tù ẹnìkan kọ́lé rẹ̀ pé ṣé ewu tó nu àbó di sọ́tù ẹnìkan máyà ó di mánú ọkàn ó dájú ẹ fi yí onítàn pẹ̀lú gbogbo ẹnu yín pé ó ti ṣìnà ó ti fojú ọ̀nà sílẹ̀ tọrọ fẹ́ fi tànàbí gba pààrọ̀ nu ẹnì kan sì ní fi tà nàbì Muhammad sallallahu alaihi wasallam gba kpaarọ àyàfi kọjá ikú nítàn ìsìnà ni ọjà tiẹ Ọlọ́run dàkú má sì èmi pẹ̀lú yín lọ́nà torí di eléyìí ọ̀gá wa nìyẹn aṣíwájú fún gbogbo ọmọ anabi Adam aleyhi salam anabi Muhammad sallallahu alaihi wasallam ẹni tó sọ fún wa yìí pé àní kò sànàbì tí ó bẹ láyé tí ó bọ̀n láyé tí ó kọ̀ láti tẹ̀lé tòun tí ó sì ráyé gbé bó wàá là ó kò sànàbì náà tọ́lọ́mùbá tají tó sì gbọ́n láyé tí ó tí ó rọrùn fún láti gbélé ayé yìí láì jẹ́ pọ́ tẹ̀lé tó bó ni wọ́n sì wá máa tẹ̀lé tẹ̀lómi tó yàtọ̀ sí anabi Muhammad sallallahu alayhi wa sallam ọmọ foru ọmọ fọsán ọmọ pèsèwù kan Abdulkadir Jelani Ahmadu Tijani kìnnìkan sèse Ibrahim Inyas kí làwọn eléyìí jẹ lẹ́gbẹ̀ẹ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam jẹ ọmọ tara rẹ jẹ ó lérò pọ̀ ntọ́ bá jẹ ọlẹ fọ́tò malé ọlẹ mọmọtò ọlẹ mọyà lórí kíni kí ló fi yàtọ̀ sí àwọn ẹlẹ́sìn kiriyó táwọn náà ń lẹ Jésù ká torí di eléyìí anabi ní kò tẹ̀lé o anabi Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀dà kò má sí wa lọ́nà lẹ́yìn tó ti fi wá mọ̀nà ọlọ́ọ̀dà kò ràn wá lọ́wọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba jẹ́ àmà sẹ̀mí gbogbo gbàtà bá máa bẹ láyé mùsùlùmí gbogbo gbàtà bá sì gbẹ̀mí wa gbẹ̀mí wa ní mùsùlùmí ìwọ ọlọ́run ilé tó ti wá pèsè kalẹ̀ jẹ́ àwọn mùsùlùmí tó tẹ̀lé lánàá nabi wa muhammed sallallahu alayhi wa sallam ìyẹn alìjẹ́nà ọlọ́ọ̀dàkùn má sì léwọ̀ ẹnìkankan nínú wa ọlọ́ọ̀dàkùn gbà wá là wá iṣẹ́ wo tí wa kò tó gbé wa wà alìjẹ́nà àánú rẹ̀ là ń tọrọ ṣe wá lọ́kàn nínú ẹni tí ó là má ṣe wá lọ́kàn nínú ẹni tí ó ṣègbè kọ́ arántí pinnu tọ́lọ́ máa ṣe sànú àwọn ẹrú ẹ̀ tó fi máa ń gbàdúrà wọn ó náà ní ṣíṣe àṣàlátù fanabi muhammed sallallahu alayhi wa sallam ṣáájú àti gbàtà bá parí àdúrà eléyìí a máa ṣe sábàbí ká dùn tètè gbà á فاللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين من الكثرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم حسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة واجعل اللهم كل قضاء قضيته لنا خيرا اللهم اجعل كل قضاء قضيته لنا خيرا اللهم اجعل واجعل كل قضاء قضيته لنا خيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله